títù orí kejì. ṣùgbọ́n ìwọ máa sọ ohun tí ó yẹ sí ẹ̀kọ́ tí ó yè kooro kí àwọn àgbà ọkùnrin jẹ́ ẹni ìwọ̀ntúnwọ̀nsì ẹni ọ̀wọ̀ aláìrékọjá ẹni tí ó yè kooro ní ìgbàgbọ́ ní ìfẹ́ ní sùúrù bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí àwọn àgbà obìnrin jẹ́ ẹni ọ̀wọ̀ ní ìwà kí wọ́n má jẹ́ asọ̀rọ̀ ẹni lẹ́yìn tàbí ọ̀mùtí bí kò ṣe olùkọ́ni ní ohun rere kí wọn kí ó lè tọ́ àwọn ọ̀dọ́mọbìnrin láti fẹ́ràn àwọn ọkọ wọn láti fẹ́ràn àwọn ọmọ wọn láti jẹ́ aláìrékọjá mímọ́ òṣìṣẹ́ nílé ẹni rere àwọn tí ń tẹríba fún àwọn ọkọ wọn kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó má ṣe di ìsọ̀rọ̀ òdì sí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí o gba àwọn ọ̀dọ́mọkùnrin níyànjú láti jẹ́ aláìrékọjá nínú ohun gbogbo máa fi ara rẹ hàn ní àpẹẹrẹ iṣẹ́ rere nínú ẹ̀kọ́ máa fi àìṣebàjẹ́ hàn ìwà àgbà ọ̀rọ̀ tí ó yè kooro tí a kò lè dá lẹ́bi kí ojú kí ó ti ẹni tí ń ṣòdì ní àìní ohun búburú kan láti wí sí wa gba àwọn ọmọ ọ̀dọ̀ níyànjú láti máa tẹríba fún àwọn olúwa wọn kí wọn kí ó máa ṣe ohun tí ó wù wọn nínú ohun gbogbo kí wọn kí ó má gbó wọn lóhùn kí wọn kí ó má ṣe ìrẹ́jẹ ṣùgbọ́n kí wọn kí ó máa fi ìwà òtítọ́ rere gbogbo hàn kí wọn kí ó lè máa ṣe ẹ̀kọ́ Ọlọ́run olùgbàlà wa ní ọ̀ṣọ́ nínú ohun gbogbo nítorí oore ọ̀fẹ́ Ọlọ́run tí ń mú ìgbàlà fún gbogbo ènìyàn wá ti fara hàn ó ń kọ́ wa pé kí a sẹ́ àìwà bí Ọlọ́run àti ìfẹ́kúfẹ́ ayé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 àwọn onítara iṣẹ́ rere nǹkan wọ̀nyí ni kí ìwọ kí o máa sọ kí o sì máa gbani níyànjú kí o sì máa fi àṣẹ gbogbo báni wí má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó gàn ọ́.